káàbọ̀ sórí ètò yín ètò wa àrà Elédùmarè síwájú ohun gbogbo mojúbà akọ́dà ṣẹ̀dá àtẹ̀rẹ̀ kárí ayé ọlọ́run tí ń jẹ́ èmi ni èmi ni má ṣe bẹ̀rù kìnìún ẹ̀yà Júdà atúfara tìbí òkè ọlọ́run àwọn ọlọ́run ògbénu wúndí àṣọlá ògbénu adélébọ̀ fọhùn ògbénu ọmọ ènìyàn fọhùn bí agogo mojúbà ọlọ́run akọ́dà ayé àṣẹ̀dá ní ọjọ́ ti òní èmi ọmọ yín olólùfẹ́ yín aya yín ọ̀rẹ́ yín ọlámídé àyọ̀yínká àyà ọlásòlóyè ọmọ wọn nílùú ìrè ọmọ ajílù bí òkun alùgbùlùgbù ọ̀sà ọ̀sà bá ṣe bí òkun lọ́yẹ́nu ajílù bàbá rẹ̀ ní ọjọ́ tí ò ní àlejò pàtàkì kan ni a mú wá sí orí ètò tí wọ́n fẹ́ wá dá wa lẹ́kọ̀ọ́ lórí ohun tí à ń pè ní ìgbéyàwó a máa sọ ìyàtọ̀ tó wà láàrin ayẹyẹ ìgbéyàwó àti ohun tí ìgbéyàwó fúnra rẹ̀ jẹ́ àwọn ìdojúkọ tó wà nínú ìgbéyàwó àwọn ohun wo ojúṣe wo ni ìyàwó àti ọkọ ni wọ́n ní tó yẹ kí wọ́n ṣe nínú ìgbéyàwó ẹ̀yin aráalé ẹ máa bá mi kà lọ ẹ̀yin màmá wa ẹ káàbọ̀ sórí ètò ààrẹ elédùnmarè. ẹ ṣeun adúpẹ́ mà. yes ma mo fẹ́ jẹ́ kí ẹ sọ orúkọ yín fún àwọn aráalé kí wọ́n bá lè mọ̀ yín. ẹ ṣe púpọ̀ inú mi dùn láti wà níbí Ruth Fọlákẹ́mi aya Lawal ìyá wa ẹ káàbọ̀ sórí ètò ààrẹ lẹ́dùnmarè. ẹ ṣeun olóòtú. yes ma mo ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ bi yín tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ jọ̀wọ́ kẹ́ ẹ gba àwọn ènìyàn wa níyànjú lórí ohun tí à ń pè ní ìyàwó ìgbéyàwó àti ìyàtọ̀ tó wà láàrin ayẹyẹ ìgbéyàwó àti ìgbéyàwó fúnra rẹ̀. ẹ ṣeun ohun tí a pè ní ayẹyẹ ó jẹ́ ohun tí ó jẹ́ ohun tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ètò aláriwo ntí máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wá ni ayẹyẹ sì lè kọjá nǹkan ọjọ́ kan pàápàá jùlọ nígbà tá a bá sọ̀rọ̀ nípa ayẹyẹ ìgbéyàwó ayẹyẹ wà lóríṣiríṣi à ń ṣayẹyẹ nígbà tí ènìyàn bá kẹ́kọ̀ọ́ gboyè à ń ṣayẹyẹ nígbà tí ọmọ bá lọ ẹ̀kọ́ṣẹ́ tó parí ayẹyẹ wà lóríṣiríṣi ṣùgbọ́n ayẹyẹ ìgbéyàwó ó jẹ́ ilé ìtúnṣe pàtàkì kódà àwọn èèyàn máa ń sọ wípé ní ọjọ́ tí a bí mi sínú ayé tí wọ́n ṣe ayẹyẹ ìsọmọlórúkọ ọjọ́ tí èèyàn bá tún kúrò láyé tí wọ́n bá ń ṣe ìsìnkú ayẹyẹ ìsìnkú ayẹyẹ míì tún nìyẹn ẹni yẹn ò sí níbẹ̀ wọn ò bá àpá màálù ọgọ́rin kí wọ́n pe èèyàn ẹ̀ẹ́dẹ́gbẹ̀wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí wọ́n pe gbogbo eléré ayé òkú tá à ń sin kò mọ́ tá à ń ṣe ṣùgbọ́n ohun tá a pè ní ayẹyẹ ìgbéyàwó ó jẹ́ ọ̀kan gbòógì nínú ayé ọmọ ènìyàn torí pé àtọkọ àti ìyàwó ni wọ́n ti gbọ́n wọ́n tójú wọ́ wọ́n sì mọ̀ tí ń ṣẹlẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ayẹyẹ ìgbéyàwó ó jẹ́ ayẹyẹ tó ń kó ọ̀pọ̀ ènìyàn wá pàápàá jùlọ ìdílé méjì tó ṣe pàtàkì jù eléyìí tí wọ́n fẹ́ sopọ̀ ṣe ọ̀kan ní ọjọ́ yẹn yàtọ̀ fún eléyìí ayẹyẹ ìgbéyàwó tó jẹ́ èyí tí máa ń wáyé pàtó ní ọjọ́ kan ṣùgbọ́n àwọn ètò mìíràn wà tí máa ń tẹ̀lé fún àti mú ayẹyẹ yẹn wá kó lè wá sí ìmúṣẹ àti bó ti yẹ kó rí fún àpẹẹrẹ a tún máa ń ṣe ti ètò ìbílẹ̀ níbi tí a ti ń dáná tí wọ́n ti ń ṣe nǹkan orí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yàtọ̀ fún èyí a tún máa lọ sí ilé ìjọsìn nígbà tí àádọ́ fẹ́ ṣe ti onígẹ̀ẹ́sì nígbà tí aya ó fẹ́ wọ aṣọ funfun tó bá jẹ́ ti àwọn onílànà mùsùlùmí ni wọ́n tún ṣèyẹn náà lọ́tọ̀ yàtọ̀ fún ti ìbílẹ̀ ṣùgbọ́n ohun tá a pè ní ìgbéyàwó kì í ṣe ọ̀rọ̀ ọjọ́ kan tàbí ọjọ́ márùn-ún tàbí ọ̀sẹ̀ méjì yàtọ̀ fún yẹn kì í ṣe ohun tá à ń dájọ́ sí ayẹyẹ ìgbéyàwó ni à ń dájọ́ sí a kì í dájọ́ sí ìgbéyàwó fúnra rẹ̀ torí ní kété tí èèyàn bá ti wọnú ẹ̀ ó wà ń bẹ̀ títí ajé ni bí ọlọ́run sì ti ṣẹ̀dá ìgbéyàwó ni pé ilẹ̀kùn àbáwọlé ló ní kò ní ilẹ̀kùn àbájáde ilẹ̀kùn àbájáde kan ṣoṣo tó wà ikú ni ìtumọ̀ rẹ̀ ni pé títí ikú ò fi yà ní tá a bá ti so èèyàn méjì pọ̀ ohun tá a retí òun ni pé kí wọ́n jọ wà papọ̀ kí wọ́n jọ gbé lálàáfíà kí wọ́n jọ mú inú ayé ara wọn dùn títí tí ikú ò fi yà wọ́n ìyàtọ̀ tó wà ní méjèèjì ni. ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn màmá wa màmá wa mo tún fẹ́ béèrè ìbéèrè mi wípé kí ni ojúṣe ọkọ àti ojúṣe ìyàwó nínú ilé nínú ìgbéyàwó kí ni ojúṣe àwọn méjèèjì láti lè jẹ́ kí adùn wà nínú ìgbéyàwó wọn. ẹ ṣeun púpọ̀ olóòtú ọ̀pọ̀lọpọ̀ ni ojúṣe yẹn mo sì nílò láti sọ kí n tó bẹ̀rẹ̀ sí mẹ́nu bà wọ́n wípé a lè má lè dárúkọ gbogbo rẹ̀ tán torí pé ó pọ̀ ṣùgbọ́n bí ọlọ́run ó ti ràn mí lọ́rùn ó gbìyànjú láti sọ díẹ̀ níbẹ̀ ohun kejì ni wípé nígbàkúùgbà tá a bá ń sọ̀rọ̀ ojúṣe bí ojúṣe ṣe wà fún ọkọ bẹ́ẹ̀ náà ló wà fún aya kẹ́nikẹ́ni ó má ṣe rò pé eléyìí ojúṣe ọkọ ni kò sí ìtótàn ní tàbí kọ́kọ́ ó wò pé èyí ò kàn mí obìnrin ló ní àpò ohun tí ń da lérú lónìí nìyẹn ṣùgbọ́n ẹ jẹ́ ká wo kí ni àwọn ojúṣe àkọ́kọ́ ìṣúná owó owó ṣe pàtàkì ìyẹn gan ló jẹ́ kí n fi bẹ̀rẹ̀ lóòtítọ́ ẹnì kan sọ pé ah, ìfẹ́ ló yẹ kẹ́ fi bẹ̀rẹ̀ mú mọ bẹ́ẹ̀ ó fẹ́rẹ̀ jẹ́ pé a ti gbé owó lékè ohun gbogbo bó tiẹ̀ jẹ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká wò bó ti tọ́ ọ̀pọ̀lọpọ̀ ni yóò mọ pariwo pé láyé àwọn bàbá wa bàbá ni máa ń fún wa ní ohun gbogbo tá a nílò obìnrin yóò kàn dókòó lé ni yóò mọ tọmọ yóò dáná yóò wà lé ṣùgbọ́n ó ti jù bẹ́ẹ̀ lọ ní ìsìn àsọyípò gbọ́dọ̀ wà láàrin ọkùnrin àti obìnrin nípa ìṣúná owó nínú àwọn ìgbéyàwó tá a ní lónìí bọ́kọ ti ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ níyàwó ń ṣe ayé kọkùnrin kóbìnrin ó jókòó sílé kọkùnrin ó ṣiṣẹ́ lọ kó padà dé kó fún olóhùn gbogbo tó fẹ́ ó ti yàtọ̀ gbogbo wa la sì mọ̀ bẹ́ẹ̀ nítorí náà ìṣúná owó yẹn ó mú un tún jẹ́ àsọyépọ̀ ó mú un ní ọ̀kúnkúndùn ọkọ àti aya gbọ́dọ̀ sọ̀rọ̀ ní àsọjọyépọ̀ lórí ìṣúná owó wọ́n nílò láti jọ sọ fúnra wọn ṣé a fẹ́ fowó pamọ́ sílé ìpó ṣé a fẹ́ ṣe é lọ́tọ̀ọ̀tọ̀ ni ṣé bẹ́ẹ̀ ni yóò máa gbé léyìí ṣé yìí lẹ́yìn yóò máa gbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó bá a lè rọ̀ wọ́n lọ́rùn ohun mìíràn tí wọ́n tó tọ́ka sí òun ni ìfẹ́ ìfẹ́ pé oríṣiríṣi a sì ń rí yìí wò láwùjọ wa àwọn ìfẹ́ kan wà nítorí tí wọ́n rí gbà nífẹ́ yẹn ṣe wà ìfẹ́ mìíràn wà ẹlòmíà ló fẹ́ ọmọ olówó nítorí owó rẹ̀ tàbí dúkìá tó ní ni ó kọjá bẹ́ẹ̀ ìgbéyàwó kọjá bẹ́ẹ̀ ìfẹ́ tá à ń sọ yìí ìfẹ́ àìṣẹ̀tàn ló yẹ kó wà láàárín ọkọ àti aya ìfẹ́ yẹn nígbà míì ó tilẹ̀ tún lè má jẹ́ dúkìá ó lè jẹ́ nítorí ẹwà ara ẹlòmíì ó ọwọ́ ọmọbìnrin yẹn bó ti dáa tó tó bá wá ti lóyún tó sanra wàhálà ó ó máa sọ pé bí mo ti fẹ́ ọkọ nìyí òun ò múra dáadáa mọ́ ìfẹ́ kọjá bẹ́ẹ̀ tó o gbà nílé ìyá rẹ̀ bó ṣe rí tó wù ọ́ yẹn gbáwọn ìyá rẹ̀ ti tọ́jú ìwọ ló gbà tó lò ó di bẹ́ẹ̀ ó yẹ kínú rẹ̀ ó dùn ni ohun mìíràn táwọn èèyàn máa gbàgbé ni pé nígbà tí ọmọbìnrin yẹn ṣe abiyamọ tọ́lọ́run ràn lọ́wọ́ ó lóyún ó bímọ ó yẹ kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n mọ lónìí tí wọ́n ń sun fún kò sí iye àyẹ̀wò tẹ́lòmí ò tí ì ṣe ó fẹ́ẹ̀ má sórí léèdè tẹ́lòmí ò tí ì lọ tí wọ́n ń wá ọmọ káàkiri nítorí náà nígbà tí ọlọ́run bá ṣe obìnrin ní abiyamọ ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àyòbá ní ìsúnlọ́lọ́kùnrin fi dúpẹ́ ẹ má jẹ́ ká ṣe tiwa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mọ wá tó mọ̀ wá tó ṣẹ̀dá wa tó fún wa ní ohun rere ohun tó wọ́ òṣèré fowó rà tó sì ṣàánú wa ká lè ní ọmọ láyé yàtọ̀ fún ìfẹ́ ohun mìíràn tí wọ́n tún sọ tó tún jẹ́ ojúṣe torí pé bí mo ṣe ń sọ yẹn kó ti wà lọ́dọ̀ ọkùnrin bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ obìnrin ìṣúná owó ó ní àwọn ibi tọkùnrin yóò ti wọlé wá ó ní tí obìnrin náà ti ṣe tiẹ̀ bákan náà ni ti ìfẹ́ bọ́kùnrin ṣe ń fìfẹ́ hàn sí aya bẹ́ẹ̀ ni aya náà gbọ́dọ̀ fi ìfẹ́ hàn sí ọkọ yàtọ̀ fún eléyìí ohun mìíràn tó tún ṣe pàtàkì púpọ̀ òun ni pé kí èèyàn ó gbọ́n kó gbọ́n tán kó ní òye Ah, bó ti jẹ́ pé gbogbo èèyàn náà kọ́ a kì í ṣe ọlọ́run ọlọ́run nìkan ni ọmọ ọmọràn tí mo yún ìgbín nínú ìtara wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọkọ àti aya ohun tí a pè ní ìgbéyàwó ó jẹ́ àsopọ̀ láàrin èèyàn méjì tí wọ́n ní òye kedere ọmọ ní nígbà tá à ń ṣèkú mọ́ ọmọ òun tá à ṣe nígbà tá à ń sìnkú òkú gan ọmọ tá à ṣe ṣùgbọ́n nínú ìgbéyàwó atọ́kùnrin àtobìnrin àwọn méjèèjì ni òye ti yé wọn kì í ṣe ọmọdé nítorí náà òye yẹn wọ́n gbọ́dọ̀ fi hàn kì í ṣe pé tí nǹkan bá ṣẹlẹ̀ kéèyàn sáré lọ ọ̀dọ̀ màmá rẹ̀ kí màmá ó máa wá wá kó máa sọ̀rọ̀ sọ́kọ tàbí kó máa sọ̀rọ̀ síyàwó bá ti ń wò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù àti à ń wò lójú fọ́nrán lónìí kò yẹ kó rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ní ètò àsọyépọ̀ àti ọpọlọ pípé tí a fi mọ̀ pé ẹni yìí ti dàgbà ó sì ní òye yàtọ̀ fún eléyìí ohun mìíràn tí wọ́n láti ṣe òun ni ọ̀rọ̀ àsọyépọ̀ ṣé rí ọ̀rọ̀ àsọyépọ̀ yẹn ó dàbí ìgbà tí mo ti ń mẹ́nu bà díẹ̀díẹ̀ ṣùgbọ́n a lè yọ kúrò nítorí wípé sísọ ọ̀rọ̀ àsọyépọ̀ yẹn ó ní í ṣe pẹ̀lú gbogbo ìgbé àti ìpín ìgbéyàwó àtọkọ àti aya ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó lónìí wàhálà tó wà níbẹ̀ kò ju wípé ọkọ àtìyàwó kì í sọ̀rọ̀ lọ ara ìṣòro tí ń bẹ nínú ìgbéyàwó nìyẹn ọkùnrin mi ti ẹ̀ wò pé ọ̀rọ̀ kí lèèyàn gbóbìnrin sọ ó bani nínú jẹ́ díẹ̀ ọkùnrin gbọ́dọ̀ lè jókòó pẹ̀lú aya rẹ̀ kí wọ́n jọ sọ̀rọ̀ báwo la ṣe fẹ́ tò ìdílé wa bí ìṣúná owó wa ti rí nìyẹn bọ́mọ wa ti rí ni òkè báwo la ṣe fẹ́ tó ọkùnrin mi ò tiẹ̀ fún yàwó ẹ̀ lọ́rọ̀ sọ lọ́rọ̀ sọ rárá yóò kàn wọ́n pé ó wò pé ìyá ẹ̀ lòun lè máa bá sọ̀rọ̀ hmm. àbí ẹbí tiẹ̀ hmm. lòun lè máa bá sọ̀rọ̀. ṣùgbọ́n nígbà tó fẹ́ fẹ́ ọmọbìnrin yẹn olóòfẹ́ ní ṣe lọ́kà oníhófẹ́ nígbà tí nǹkan dùn àti nǹkan tí ò dùn olóògbà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ rẹ pé gbogbo ohun tó o ní ni ó fi ṣìkẹ́ rẹ ń tó o sọ nìyẹn kí ló ṣẹlẹ̀ sírú ọ̀rọ̀ tí ẹ sọ nígbà yẹn ànígbà tí wọ́n ń ṣe ìbádọ̀rẹ́ ohun tí olóyìnbó ń pè ní courtship nígbà yẹn ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ ní máa wà ẹ̀rọ ọkùnrin yóò mú obìnrin jáde yóò ṣe oríṣiríṣi kódà bóbìnrin yẹn bá ṣe pé bá ń kó bàtà mi ìdání tayọ̀tayọ̀ ni ó fi kó tó bá ti wọnú ilé tán tó ti pé mo wọnú ìgbéyàwó ẹ máa sọ pé ah kí ló ṣẹlẹ̀ òun máa wá sọ pé ṣé o rí i pé mo lọ bí iṣẹ́ látàárọ̀ ni ìwò tí ìwò tí ẹ̀rù ó ní orùkú rọrùn ni ìwọ náà bọ́ta kó wá lọ ṣiṣẹ́ rárá àìní àsọjọ yípo ni bó bá yíra yín bọ́rọ̀ ara yín bá yíra kò ní nira bẹ́ẹ̀ lóòtítọ́ a mọ̀ èyí jẹ́ òtítọ́ kan tí a ò lè yọnà èèyàn méjì tí ń bọ̀ láti ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbé ayé wọn ò lè rí bákan náà bí mo ṣe ń ronú kọ́ ni ọkọ mi ó ṣe ronú àkọ́kọ́ torí pé ọkùnrin làwọn obìnrin lèmi èkejì nítorí pé a ò dàgbà nídìílé kan náà fún àpẹẹrẹ ọ̀rọ̀ oúnjẹ ó ti kéré tó ní ń dá wàhálà alẹ́ nínú ilé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní pé mo sọ pé kíní yìí mi ò fẹ́ mi ò lè jẹ́ aya ó sì máa sọ pé mi ò lè ṣe wàhálà bẹ́ẹ̀ bá ti lè jẹun tí mo sè rárá ìgbéyàwó ò rí bẹ́ẹ̀ àjọ ọwọ́ náà táwọn máa fi gbà á fúnra wa ni táwọn máa fi gbọ́ pé tó bẹ́ẹ̀ bá lè di léyìí ẹjẹ́ àtún wò báyìí ẹ̀bá tún wò nǹkan báyìí bẹ́ẹ̀ ni ọkọ mi ò kì í jẹ̀bà ìyàwó sì nífẹ̀ẹ́ bà. obìnrin yóò mi náà wàhálà ni àmàlà ríro kò ah, tí ẹyẹ ẹlòmíì sọ pé kò tí ẹyẹ yóò yàn ebi èlùbọ́ lásán ni ó ti tán omi lásán kò rí ṣùgbọ́n bí àsọyépọ̀ bá wà kódà nínú ìfẹ́ nìyẹn ó ti jọ ṣe mo mọ arákùnrin kan tó fẹ́ ọmọbìnrin tí kì í ṣe Yorùbá ṣùgbọ́n arákùnrin yẹn ó wá láti ọ̀kan nínú àwọn ìlú yorùbá òun sì fẹ́ràn àmàlà jíjẹ ọmọbìnrin tó fẹ́ kò wá láti ilẹ̀ yorùbá ó lọ ó wá láti ibi ilẹ̀ ibi tí òun ti máa jáde ìlà oòrùn nínú orílẹ̀-èdè yìí ni nítorí náà ọmọ yẹn nítorí pé ọmọbìnrin yẹn kò wọ́n yìí jàmàlà níbi tóun ti wá ṣùgbọ́n nítorí ìfẹ́ ìyá ọkọ rẹ̀ ló kọ́ bí wọ́n ti ń rò ó wọ́n ti mọ àmàlà oúnjẹ jíjẹ jẹ́ ohun tó ṣe pàtàkì púpọ̀ tó sì ń dá wàhálà lẹ̀ nínú ìgbéyàwó obìnrin kan tó sọ fún mi bí ọ̀rẹ́ nìyẹn jẹ́ sí mi pé nígbà tóun ṣe ìgbéyàwó ọkọ òun sọ fóun pé òun kì í jẹ ọbẹ̀ ọjọ́ kejì gbogbo wa la mọ bí iṣẹ́ ti rí ní ìsìn kéèyàn tó parí iṣẹ́ kéèyàn tó wọ ọkọ̀ kó tó délé kó tó tọ́jú ọmọ ẹ tiẹ̀ wá jẹ́ ká fi gbogbo yẹn lẹ̀ nínú ayé tá a bára wá ń sìn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló tún kàwé ibo la fi yẹn sí kò sì gbọ́dọ̀ kùnà mo gbọ́dọ̀ ṣàṣeyọrí gbogbo ilé kò sí gbọ́dọ̀ lọ́ba yẹn nítorí ìwé tí mò ń kà ni mo ṣe láyè tọ́jú ọmọ gbogbo rẹ̀ gbọ́dọ̀ nítorí náà ọmọbìnrin yẹn ní láti jókòó lòun rò ó nígbà tóun bẹ̀rẹ̀ ó ló kọ́ ni òun lára pé ah ìyún jẹ sọ pé mo wá bẹ̀rù pé òun lẹ ti ń ṣe wọn ní àwọn jókòó náà ni àwọn wá bẹ̀rẹ̀ sí ròpé tó bí nígbà tí arákùnrin lọ́rùn báwo ni mo ṣe lè ṣe wọn ní àwọn wá bẹ̀rẹ̀ sódà tí mo bá ṣe irú oúnjẹ kò ní nira a lè jẹ yìí tán ó dà á ní nílò ọbẹ̀ fẹ́lẹ́ yìí wọ́n ní báwọn ṣe máa yí mọ́ra wọn yẹn ìgbéyàwó yẹn ti kọjá ọdún mẹ́wàá lónìí tí ò bá jẹ́ pé a jẹ́ ẹni tó súnmọ́ra tá a jọ sọ̀rọ̀ wọn ò ní mọ̀ wọn ò sì ní jà lórí ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kéékèèké kéékèèké táwọn ẹlòmíì ò kò sí yẹn tí yóò wá di wàhálà fún wọn. ká di àwọn kókó tí mo dárúkọ lẹ́ẹ̀kan àwọn ó sọ kókó kan bó tilẹ̀ jẹ́ pé òun ni mo ń sọ gbẹ̀yìn ṣùgbọ́n kí n sọ ilé ìtọ́jú títọ́ níbẹ̀ òun gan-an ló ṣe pàtàkì jù òun ni pé ìdílé tí yóò bá dúró ó gbọ́dọ̀ dúró lórí àpáta bí èèyàn bá kọ́lé sórí iyanrìn wàhálà ọjọ́ tí ń bọ̀ ni bí èèyàn bá rò pé òun gbádùn rẹ̀ lónìí nígbà tó bá yá tí ìjì bá dé wàhálà ń bẹ̀rẹ̀ kí ni ohun tí mò ń gbìyànjú láti sọ bí ilé ò bá dúró ọkọ àtìyàwó gbọ́dọ̀ ní òye ọlọ́run kí wọ́n fi ọwọ́ sí fún kí wọ́n pè é sínú ìdílé wọn kí wọ́n sì gbà á láàyè láti darí ilé yẹn bí ọkọ àtìyàwó bá ṣe bẹ́ẹ̀ yóò ràn wọ́n lọ́wọ́ púpọ̀ nígbà mìíràn ìgbà tó yẹ kí wọ́n bínú ọlọ́run ràn wọ́n lọ́wọ́ láti dojú ìbínú yẹn bolẹ̀ mo ti rí ibi tí ọkọ ti sọ fún aya ẹ̀ pé ohun tó sọ yìí bó bá jẹ́ pé mo fẹ́ rò ó ní ti ẹlẹ́ran ara ni ṣe ló yẹ kí n gbá ọ létí ṣùgbọ́n mo ro tọlọ́run náà n ò ní ṣe bẹ́ẹ̀ obìnrin yẹn náà dákẹ́ ó mọ̀ kó òun kọjá ààyè òun ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ìjà ò ṣẹlẹ̀ láàrin wọn rí irúfẹ́ bẹ́ẹ̀ ò ṣẹlẹ̀ rí kí ni ohun tí mò ń gbìyànjú láti sọ nínú ìgbéyàwó wa ẹ jẹ́ ká rí i pé a fi ti Ọlọ́run ṣáájú ká fi ọ̀nà wa lé e lọ́wọ́ ká fi àwọn ọmọ wa lé e lọ́wọ́ ká fi ayé ọkọ àti aya ká fi yí lé Ọlọ́run lọ́wọ́ iṣẹ́ wa náà kó má bàa di ìṣẹ́ ká fi lé e lọ́wọ́ ohun gbogbo yóò lọ déédéé kódà bí ìpèníjà bá ti ẹ̀wà Ọlọ́run ó bá wa tán gbogbo ìpèníjà yẹn ìgbéyàwó yẹn yóò sì mọ̀ láàrin wọn yóò dára fún wa. ẹ ṣeun ẹ̀yin màmá wa a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun àgbà òní tán lórílẹ̀ ẹ ṣeun ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu àwọn màmá wa yìí. lè da ìgbéyàwó rú òun ni màmá wa ti sọ yìí ẹ jẹ́ ká mú àwọn ọ̀rọ̀ yìí lò mo dẹ̀ mọ̀ dájú wípé ó máa ṣe wá ní àǹfààní gidigidi ẹ̀yin màmá wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ọlọ́run tó ní ìmọ̀ ẹ ṣe mà ọlọ́run ó dá yín sí fún wa. ṣe sa stivlom aluminium wọ́n ní kí a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ pé ẹ ṣeun àdúpẹ́ hmm. tẹ́ fi ìjókòó yẹ wa sí. Si ẹ gbà wá ṣe o. ẹ ṣe adúpẹ́ o èmi náà gbàdúrà pé iléeṣẹ́ wọn ò ní jóná o lókè lókè lókè ni wọn ó máa lọ alágbára ọlọ́run lágbára ọ̀gá ògo ọlọ́run tó jẹ́ kí ohun gbogbo ṣeé ṣe yóò jẹ́ kí gbogbo rẹ̀ kó máa dẹ̀rọ̀ fún wọn wọn ó sì máa di títóbi sí ni ẹ adúpẹ́ kò ní tán bẹ́ẹ̀ o. ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká mú lò ẹ̀yin ọkọ ẹ máa ní sùúrù ẹ̀yin aya náà ẹ ní sùúrù ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa inú ìdílé àbí inú ìgbéyàwó tí ìfẹ́ bá wà irú inú ìgbéyàwó bẹ́ẹ̀ ọkàn wọn máa ń balẹ̀ ni kò ní síjà kò ní sí pé pa kú ọkùnrin mi ò tiẹ̀ lẹ́kọ̀ọ́ bí wọ́n tiẹ̀ ṣe ń bá aya sọ̀rọ̀ ó ní màmá wa ti sọ pé ẹni tó bá ní ọlọ́run inú ilé tí ọlọ́run bá wà kí ọkùnrin inú ilé bẹ́ẹ̀ kó tó bínú ó máa pẹ́ kò ń ṣe àwọn ọkùnrin òde òní tó jẹ́ wípé kí àyà wọn máa tí ì sọ mí ní méjì á ti máa ná bí ẹni nọmbà ẹ ṣeun mo dúpẹ́ ẹ̀yin tí ẹ bá fẹ́ polówó ọjà yálà aṣọ ni ẹ̀ṣọ́ ni irun ni gbogbo ohun tó bá wù tí ẹ bá ń tà tí ẹ bá fẹ́ jẹ́ ká bá yín polówó sí orí afẹ́fẹ́ ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight one six eight six zero eight five zero nine lẹ́ẹ̀kan sí zero eight one six eight six zero eight five zero nine a lè dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ sa stadium aluminium àwọn tí wọ́n ń bo ilé tí wọ́n fi gerard àti aluminium tí wọ́n fi ń bo ilé ẹ fẹ́ ṣe ilẹ̀kùn tó jẹ́ ti aluminium ni ẹ lè kàn sí wọn yálà ẹ fẹ́ ṣe fèrèsé ni tí ẹ fẹ́ fi gíláàsì sí ojú fèrèsé yìí ẹ lè kàn sí sa stadium aluminium ẹ pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three eight three six nine one four seven lẹ́ẹ̀kan sí zero eight zero three eight three six nine one four seven Abike kẹ́ ẹ wọ́n sórí zero eight zero eight seven two four six four one four lẹ́ẹ̀kan sí zero eight zero eight seven two four six four one four ẹ ṣeun. fi àdàgbà ètò yìí rọ̀ sí àwa la máa wá ẹ̀yin la máa bá ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wa kò ní di ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ àlàmísì láago méje sí aago mẹ́jọ ó dìgbà kan náà ó dàbọ̀.